ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له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 وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى وعليكم بنصيحة رسول الله صلى الله عليه وسلم وعلموا أن شفاعته لا يجده أحد إلا الذي تمسك بنصحته وعلموا أن من نصحه صلى الله عليه وسلم قوله من بطح عمله لم يسرعه نسبه عباد الله وخطبتنا اليوم لا تزال مبنية على فارقها على وهي قوله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله ولقد ذكر واحد من هاه الله على وهو إمام عادل وثانيه عباد الله شاب نشأ في عبادة الله كما ذكره رسول الله صلى الله عليه وسلم في حديث تعريف فليسهل لماذا ذكر رسول الله صلى الله عليه وسلم شابا ولم يذكر شيخا والجواب ومما لا شك أن الشباب يتميز بخصائص لا توجد في غيره وفترة الشباب هي المرحة التي يتمتع فيها الإنسان بكامل قوة الجسدية وأن الشباب هم رجال غد وآباه المستقبل وعليه مهمة تربية الأجيال أجيال قادمة وأن في صلاح الشباب صلاح للأمة وفي فسادهم فساد لها أيها الشباب علموا أن دينكم هو خير الدين وأمتكم هي خير أمة واعلموا أن هذه الخيرية ثابتة لها ما دمتم متمسكين بدينكم وعليكم أن تكون حمتكم بعد إصلاح أنفسكم إصلاح آخرين وعذروا أن تكون داعية سوء واعلموا أن قدوتكم الحقيقية هو محمد بن عبد الله صلى الله عليه وسلم وحذروا من تقليد العامة واصبروا على مشقة فعل الطاعة وترك المعصية حتى يستقيم أنفسكم على ذلك وعلموا وعليكم أن لا يتأثروا بما يسخر منكم أو يلزم أو, أو يلمزكم قال سبحانه وتعالى إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وعلموا أنكم أباه المستقبل فلا بد أن تعدوا أنفسكم لتربية أبنائكم تربية الصحيحة واصلحوا أنفسكم بالعلم والعدب وعليكم أن تكون حذرين من الأفكار الأدامة وكونوا مع الصادقين والصاهمين والمتمسكين بالكتاب والسنة أدعو كفى الله عليكم في الله أوري أجهجة الله كما با النبوة محمد صلى الله عليه وسلم دابا تما فنو سيتي النبي محمد ní gbogbo ìgbà tí máa ń bá àwọn sọ̀hábà tí máa ń bá wọn sọ̀rọ̀ ànábì a máa ti síwájú fún wa ní gbogbo ìgbà òun náà ti dá púpọ̀ ànábì a pé èyí tó dáa jù náà òun náà lọ́rọ̀ ọlọ́run ọba o. ẹjíká náà mú sẹ́bẹ̀ ó wà ní òṣèṣì wa táwọn èèyàn máa mọ̀ yín á bẹ́ẹ̀ bá fẹ́ kùn bí ìyẹn pátápátá ẹ lọ́lọ́ sọ báyìí a ò kí ń gbé ọ̀rọ̀ ẹnìkan nínú ẹrú ọlọ́run ọba ká gbé ọ̀rọ̀ rẹ̀ ká gbé e lérí tọ́lọ́run ọba sọ àtàlẹ́ Muhammad bí ẹ bá dán wò yóò kan àbùkù lọ́dọ̀ ọlọ́run àníbi yé wọn ìlànà tí yẹn fi ń sin lọ́run tí yóò fi jèrè jọ́sìn náà torí kìí ṣe gbogbo ẹni tó sin lọ́run láyé yóò jèrè jọ́sìn ni kìí ṣe gbogbo wọn. lọ́wọ́n fi ròyìn àwọn kan pé àmì ilẹ̀ tó ń náà ṣùgbà àwọn kan sin lọ́run láyé o náà ṣùgbà kọ́dà wọn ṣe wàhálà lórí ìjọsìn náà tó ti bẹ́ẹ̀ ń kọ́ tẹ̀síláyà náà wọn àmì ó padà wọ náà ni àwọn wo bẹ́ẹ̀ nítorí pé iṣẹ́ tí wọ́n ṣe ò ní kò yọ lọ́wọ́ ọba nínú ìjọsìn ò ní kò yọ lọ́wọ́ ọba nínú gbogbo ìjọsìn tí ò bá ti yọ lọ́wọ́ ọba nínú kò bá ṣe ti tàlẹ́ Muhammad mu ni lọ́lọ́wọ́ bá fi ń ròyìn àwọn tíjọsìn wọn tó ṣe dédé tàlẹ́ Muhammad wà wùjú òyìn yawma idin na'ima li sa'yiha radiya fi jannatil 'aliya ẹ sì ra wọn míì àyè tí wọ́n ti para wọn àyè tó dáa ní kí ló fà á lè sáyé àrọ́ọ̀dìyà nítorí pé iṣẹ́ tó ń ṣe láyé iṣẹ́ ta ayọ́nu sí ni a jẹ́ pé àmì ilẹ̀ tó ń náà ṣùgbà ẹni tí ń sin náà ti ṣe wàhálà ni àyọ́nu sí ni iṣẹ́ wo làwọn ayọ́nu sí jàmá gbogbo ìjọsìn ní ọba ti ń ṣe láyé tí ó bá sànẹ́bí náà ọmọ yọjú sí. Ànábì yẹn a máa ṣàlàyé lè sọ̀hábà ní gbogbo ìgbà tí wọ́n ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà làwọn afáà súnà náà lẹ́ẹ̀tì rí pé gbogbo àwọn tí wọ́n ń jókòó táwọn afáà súnà ẹ̀sìn àmọ́ yé wọn. wọ́n máa bẹ̀rẹ̀ wọ́n fẹ́ sọlọ́n wọ́n máa fẹ́ sọlọ́n pé síbà nàbí ṣe ni a ṣe yí àfa. ànábì àjọ máa yé wọn pé èyí tó burú jù nínú sẹ́tọ́ mi nìyẹn máa ń wù muhadasatuha ẹ̀sìn àgbélẹ̀rọ ẹ̀sìn olè òun lẹ́sìn tá a sin tá a wà kọ́lẹ̀ rẹ̀ tá a wo ma ti ṣe àdìpọ̀ ìjọba anabi sallallahu alaihi wasallam bó ti ṣe gbogbo ẹ̀sìn bẹ́ẹ̀ anabi ní nǹkan kìí dídá nù wọ́n ni wọ́n kún un bíi àti dọ̀lẹ́lẹ̀ gbogbo tó bá jẹ́ bídíà àánú ní kí ẹ má sí wọ́n kún un dọ̀lẹ́lẹ̀ tí fi nà bí wọ́n bá sì ní nǹkan àánú ní etí padà máa ń lùdì fẹ́ tó bá ṣe rú ẹ̀ iná ni o ọlọ́mọdé àti sinlọ́ọ̀ kátó jàmá mùsùlùmí púpọ̀ tàǹbàrà wa sọ láti jẹ ẹjọ́ òun nàlá tó gùn lé àwọn àròyìn méje àbíkásọ kí àwọn méje tọ́lọ̀ ọba tí ó sì àwọn oore kan fún tí ò ní ṣe fẹ́ lómi àwọn tọ́lọ̀ ọba yóò sì ju àánú wò wọ́n kò ní bí àwọn nira kan lálẹ́ kìíyàmà àwọn méje kan bẹ́ẹ̀ kì í wá sí ẹ̀ méje péré òun làwọn tó já sí pé àwọn ìròyìn tá a bá ń kà yìí ẹni tọ́lọ́ ń bá ti ní kó wà ní pọ́sítàn rú àwọn ìròyìn yìí òun náà wá ń ṣe n tó bá ròyìn mu bí èyí tá a ṣàlàyé fún wọn jẹjọ ìmáàmù ìṣesí kan mu àmọ́ kìí gbogbo ẹni tó bá jẹ́ ìmáàmù lọ́lọ́run ó fún bòjú lálẹ́ kìyàmà kìí ṣe gbogbo ìmáàmù lànàbí àádìlùn kìí ṣe gbogbo tó bá jẹ́ aṣíwájú fáwọn èèyàn ìmáàmù àádìlùn ẹni bá jẹ́ aṣíwájú fáwọn èèyàn ni wọ́n ń ṣe déédéé láàárín àwọn tọ́lọ̀ ní kò mọ̀ já síwájú fún àti ìyànnà náà púpọ̀ ó dérí ó bẹ́ẹ̀ láti ibi tààrù kó ti pé jù láti wọnú kíláàsì lọ kọ́dà wọ́n tí wọ́n yàn ní mọ́nítọ̀ kọ́dà wọ́n tí wọ́n bu yín ẹ́ táwọn èèyàn ọ̀wá sílé láàrin wọn wọ́n náà ti jẹ́ ìmọ̀mọ́nù ọ ti ní àǹfààní ọlọ́run ti fún ọ ní opportunity láti rí oore kan tọ́lọ́wọ́ bá tẹ̀sà fáwọn ẹrú rẹ̀ lọ́jọ́ àti kìyàmà oníkẹ́ jẹ́ ìmọ̀mù oore mu àmọ́ tó wá lẹ́dí rẹ̀ yóò jẹ́ téèyàn kọ́wájẹ́ kọ́wá ṣe déédéé níbi àwọn yìí kọ́ sàṣíwájú lérí náà àbúrò ẹ̀ tán tán kó náà kọ́lọ́wọ́ bá kó fún ìjọba jọmọ ẹlẹ́ẹ̀kejì tá anabi dakọ níbi hadith náà anabi ní ṣaabun nashaha fi ibadatillah ìmọ̀ràn eléyìí jọmọ gbogbo ọ̀nà táàfi wo àlìjẹ́nà pátá anabi ti ṣàlàyé fún wa kálukú wa gbìyànjú láti tẹ̀lé mọ́ra ní Muhammad gbogbo ẹni tó bá tẹ̀lé mọ́ra ní Muhammad ọlọ́run bá sàdéhùn anábì bá sàdéhùn fáwọn eléyìí wọn ò ní jẹ kàbámà ó ní kó ọmọdé yẹdi kù lọ́sẹ̀ lè jẹ́nà gbogbo ọmọ lẹ́yìn mi ní wà lè jẹ́nà anábì wa dákẹ́ bẹ́ẹ̀ o táwọn ajo kìkì adúgbò ọlọ́run bá fájọ́mọlẹ́yà ní Muhammad oore kan lọ́tọ̀ àmọ́ àwọn wo ni anábì illa man aba àyàfẹ́ tó bá kọ̀ nínú àwọn ọmọ lẹ́yìn ní kò wà àlìjẹ́nà lókù wọ́n ní wà man yaba ya Rasulullah ta ní wà kọ́ pé wà àlìjẹ́nà bẹ́ẹ̀ tí ròyìn ẹ̀tọ́ yìí ó ní man ata'ani dakhala àlìjẹ́nà gbogbo ẹ̀ tí bá ń fún ní mẹ́rin gbogbo ẹ̀ tó bá ń pa láfẹ́ òun wá rọ pé ní àtìgẹ́ tẹ̀rẹ́tà anabi ni ó ti rí àǹfààní àti wàlìjẹ́ lọ́wọ́ ọba nù òun fẹ́ wọ̀ ọ́nù wà mẹ́ni àbà ẹni tí anabi sọ̀rọ̀ kalẹ̀ ẹ̀fílẹ̀ jàre kéku sí kùhánì ló sọ anabi ló fẹ́ wọ̀ nánu kódà anabi sallallahu alaihi wasallam anabi gbà wọn mọ́ anabi fẹ́ bísẹ̀ rẹ̀ mú dáadáa mo fẹ́ sin lọ́n torí pé ọ̀tá fẹ́ sọ yìí ó bá ó ṣe dédé àwọn ọ̀dọ́ tó tánàbí sọ oníṣàbù ọ̀dọ́ náà ní àǹfààní àti wà lábẹ́ gbòógì ọ̀nà tó mẹ́ta wákà tí ò ní rí lọ́jọ́ tí wò yí ò lè fún àwọn mòrídì rẹ̀ ní bòjì lọ́jọ́ àjẹ́bí kò agbára ẹ̀ náà nẹ́bí ọlọ́run ọba sẹ́ni ẹ̀yin ọmọlẹ́yìn mi ẹ̀yin mọ̀lẹ́bí mi àbúrò ọba mi ìyàwó mi wọ́n lọ́ba kò sẹ́ni lágbára ẹjọ́ náà àfọlọ́wọ́n bá nìkan ṣoṣo àwọn olówó fún ó nínú àwọn tó ní orin náà ṣáàbù ọ̀dọ́ ń bẹ́ mọ́ wọn a àmà tí ọ̀dọ́ ti ń bẹ lórí ìjòkó yìí àmà tí ọkọ̀ èrìlẹ̀ kọjú ọ̀dọ́ ó ti ní opportunity ó ti ní àǹfààní ńláńlá láti wà lábẹ́ gbogbo ọlọ́run láti jẹ́ kí ìdínkù wàhálà ilé kókó fìtínà tí ń bẹ lórí kìyàmà kó dínkù fún wọn wọ́n ti láǹfààní rẹ̀ kí ló bá bọ̀ fi ní. tòbìlì ẹnìkà ṣáàbò torúkọ dọ́ ni irú àwọn ọ̀dọ́ wa ni ọ̀dọ́run tí wọ́n náà ń bẹ̀rù wọn ó ṣáàbùn náà ṣe àfi ìbádàtìlá ó ní ọ̀dọ́ tó ń bẹ̀rẹ̀ ọ̀dọ́ rẹ̀ tó tó ń tóbi sí ọ̀dọ́ rẹ̀ ala ibadatillah ó fi tẹ̀lé tọ́tọ́ ni. náà sábàárì ọ̀dọ́ tọ́lọ́ sànú ẹ̀ torí pé ọ̀nà rẹ̀ tó wá fẹ́ tọ̀ àwọn kan bẹ tí wọ́n èé fẹ́ kéèyàn ṣe rire ṣẹ̀tá ni ó rán wọlé yóò sí yàn ṣẹ̀tá ni ó láwọn bọ́lọ̀ náà ṣe ní àwọn ọmọ ogun ṣẹ̀tá náà ní tiẹ̀ àwọn àfáà àwọn àfáà súnnà àwọn ànábì ọlọ́run àwọn ẹni ṣẹ̀tá náà wá ní ọmọ ogun tiẹ̀ tó náà fi ń lé àwọn èèyàn kó lójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba kò wá sẹ́ni tí ò lè lò ó lè lo ó lè lo bàbá rẹ gẹ́gẹ́ bí kọ́dí láti ṣe rere. ó lè lo ọkọ gẹ́gẹ́ bí ọkùnrin fúnra rẹ̀ láti kọ́dí láti ṣe rere. ó lè lo àbá rẹ. olóbi kí ni mi a máa púpọ̀ sáà fún àfúnà gbogbo ọ̀nà tí ṣètánì ó fi mú wọn tí ó fi lò wọ́n lórí àwọn tí wọ́n ń bá sọ̀rọ̀ àwọn àfáàsùnà ti di fúnra wọn àwọn ni kullu yukhadhu min qawlihi wa yuraddu ilayhi kò sí àfá ọ̀hún nínú gbogbo àfá nínú gbogbo àwọn àfá a mọ̀ ráwọn ọ̀rọ̀ tẹ́ mọ̀ múnú ọ̀rọ̀ wa ẹ mọ̀ rí ẹ sì mọ̀ ìtẹ́ àfá àtẹ́yìn illa sahib hadha al-qabr anábì nìkan láàlẹ́ dá ọ̀rẹ́ nù ẹwà àwọn àfà àwọn àfà ọmọ ẹgbẹ́ látúkọ̀ lídìní lọ́mọ amadu ní sọ bẹ́ẹ̀ má fi wọ́n tọ́jú ọmọ tó wù mí o pé èyí tí mo ń ṣe yìí mo rí àbá mi tó ń ṣe nì èyí tí mo ń sọ yìí mo rí àbá mi tó ń sọ nì wala tuqalid Malik Imam Maliki tó jẹ́ àfá àfá mi náà mọ́pàtí rẹ̀ náà ṣe yìí Maliki ló sí láti sọ àfá àgbà ni naam ama wala ṣáfi'ì bẹ́ẹ̀ ló ṣáfi yìí máa kọ́pì rẹ̀ wala àwùzáì àti àwùzáì wà kúndùn mi ní haifu akhazu ibi táwọn àfọ rí ní kí wọ́n ti máa mú tiẹ̀ níbo ni jama alukuhani àti sunna eri retí bẹ́ẹ̀ náà àfa sunna náà nìjẹ́ láàfin ní kásáwà dán wọn. àmọ́ bí ti sọ ọ̀tá bá ti ní ẹ sọ ẹ pé Afa ayé afa afáàsì olókè sọ na tabawa rí ọ̀dọ́ fọwọ́ wáyé ó fẹ́ fi ọ̀dọ́ rẹ, ìgbàgbé rẹ̀ ó fẹ́ fi tẹ̀lé tọ́lú orí àǹfààní àlùkìyàmẹ̀ ṣìtá ni wọn ni rán ọ lọ taláwa aran sí ọ àwa obi òbí gbà náà òbí ẹlòmíì lè òbí ẹlòmíì láti ṣe tọ́lọ́wọ́n ọba àlọ́ fẹ́ ṣe pínlẹ̀ tẹ́ àwọn òbí rẹ̀ láwọn ọ̀gbà àlọ́ fẹ́ ṣe súnà tàlẹ́bí Muhammad kìí ṣe súnà tẹnìkan bá kìí ṣe súnà Imam Maliki kìí ṣe súnà Shafi'i kọ́dá kìí ṣe súnà aláwọ̀ kọ́dá kìí ṣe takóredé súnà tàlẹ́bí Jama sunnatu rasulillahi sallallahu alaihi wa sallam. Ah, ah, ìyá bàbá ẹ gbọ́ tí n sọ fún mi àní mo fẹ́ ṣe sunnata nẹ́bì àní mi ò fẹ́ kọ́ sunnata nẹ́bì ọ̀dà wa bẹ̀ lọ́wọ́ pé sunnata ni kì í ṣe. Samaniya sọ ní àfáà ìdí sèyí. Àwọn àfáà yìí táwọn máa ń la tàbí dàbọ̀ ọ̀rùn. Ee àwọn wíìlì bí wọ́n bá lọ á ìlọ. Torí pé ànábì sallallahu alaihi wa sallam nínú mọ̀ràn tó gbà wọ àwọn mẹ̀dẹ́nìyà tí wọ́n dọ́nà ń bẹnu pé النبي صلى الله عليه وسلم قل من باتها عمله لم يسرعه نسبه gbogbo ẹni tó bá jẹ́ pé iṣẹ́ rẹ̀ slow iṣẹ́ dáadáa rẹ̀ slow kò jó rí ìpàdé kìáma mọ̀lẹ́bí rẹ̀ kò lè fagókè lálẹ́ kìáma. torí délé yìí ni wọ́n fi wá dúró lérí tí wọ́n tàbí sallallahu alaihi wasallam a jẹ́ pé ọ̀dọ́ tá a bá rí kó fi ọ̀dọ́ rẹ̀ tó fi sin lọ́n eléyìí ọ̀dọ́ nù. kí ló wá fà á tí Ànábì sallallahu alaihi wasallam tó fi dákọ̀ ọ̀dọ́ tí ò dákọ̀ àgbàlagbà àbí tí ò tẹ̀ dákọ̀ pé èèyàn jẹ́nẹ́rálì fọ́kùnrin ọbẹ̀ lábẹ́ rẹ̀ kómi ọbẹ̀ lábẹ́ rẹ̀ àgbàlagbà ọbẹ̀ lábẹ́ rẹ̀ ọmọ ekele lábẹ́ rẹ̀ nashaha fi ibadatillah ọ̀dọ́ tó fi ọ̀dọ́ rẹ̀ ń tọ́lọ́ ọba anábì fẹ́ bọ́lá ó fẹ́ bí àwọn ọ̀dọ́ sẹ́ni. torí ọ̀dọ́ bá ti rí òun ni ó bí ọ̀la àwùjọ yóò ti rí tẹ́bá bọ́lá wo fújọ àwùjọ yín kalẹ̀ agboolé yín ṣe láti bẹ̀rù ni mo fẹ́ wo ọjọ́ wájú ilé mi yìí ẹni tó ní ọlọ́sọ́dà fà wò ó tọ́yẹ́ lómi òtún lọ́gbọ́ yín lọ́bẹ̀ ẹ̀fẹ́ tó ní ká má wo nǹkan ọ̀dá ni àníkọ̀kan wo yẹ pé future family mi yìí àwọn ilé mi yìí mo fẹ́ wo bó ti fẹ́ rí báyọ̀ lọ. ọwọ́ wo pé first born rẹ nítorí òun ṣe nísìnyí tó mú báyìí ní first born tiẹ̀ yahoo yahoo ni. second born òun jóbìnrin bí à ń gbọ́kùnrin kìlọ́lẹ́ aṣẹ́wó ni the last front yẹ òun gbọ́ ntọ́tí ntagbó ntakàlágà fún sọ̀rọ̀ bọ́ ló ṣe rí gbogbo tó jẹ́ láàrin lẹ́rẹ̀ kí ni wọ́n bí ká. bẹ́ẹ̀ náà ni agbolé kọ̀ọ̀kan kálukú agbolé rẹ̀ pé kó lọ lálé wa yóò ti rí kálukú wò ó. eléyìn àwọn orí ààríro lọ́lọ́rin ọ̀pọ̀lọpọ̀ alónìí ẹ̀rọ bá ti kọ́ mọ́sálásí ọ̀pẹ́ta táwọn tí wọ́n gbé tí wọ́n ti rí làwọn fi rí báyìí àwọn ọ̀dọ́ tí wọ́n láwọn ń gbé kalẹ̀ nísìnyí bọ́ọ̀lù àwọn ti rí nù A ti pèsè ra rárá àpọ̀ lẹ́bà náà ṣe kéré màá yí ma nílọrin àwọn òṣèlú mi o ibi tí ọmọ máa ń yanú sí tí mo ń gbọ́jú sí yóò kàn bá rẹ̀ bẹ̀ ní ilé kéwu àlá èmi tí bá mi ìmọ̀ ẹjọ́ fà mí lọ lé ó kàn àkàn bára wọn bẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ẹ wá wò ọ̀pọ̀lọpọ̀ súrà tá a fi ń kẹ́ ẹ pé ẹni tó ha pé bàbá yìí mo ha tó lọ ha fúnra jágbọ́ pé yìí mo ha fà tiẹ̀ àwọn nǹkan máa wí níbi tó rí kalẹ̀ táwọn ọ̀hún níbi níbi tí àwọn àtàríyá àtàríyá tún nílá ó láwọn bí hà láti sábì wọn lẹ̀ ọ̀sáájú àtàmọ̀ sábì àtẹ́ níbo ọmọ bàbá ha ta ló ń lọ sọ́nà owó àgbàdo ìmọ̀ ìjòkó tí mo ha, òun ni àná tàwọn àná tàwọn tànẹ́nu. ó là á fi rí báyìí ẹ wá wá nílòní ẹ wá wá lọrin lónìí nílọrin ìlú àfà ẹ wá ilé kan pé ọmọ ń gbé ń jáde lọ báyìí dé ilé ni ta ló sàdúgbò wọn ọba jáde kọ́ wá fọ́ subhanallah inna lillah wa inna ilayhi raji'un. ẹ wo púpọ̀ wa bó ṣe rí ìfàsínà àtọmọ àfà àtọmọ ìmọ̀ràn àtọmọ hálù súnà ọmọ ń gbálẹ̀ lọ rọ ìmọ̀ràn ń jẹlọ jẹmọ́ lọ́sẹ̀ àpamọ́ kò tẹ̀sí ń débi àwọn ni díẹ̀ ló fi mi lọ́dọ̀ àwọn ìyá lẹ́sìn ni tani ń kọ́ wọn ẹ gbogbo lẹ́sìn ti ń bẹ ládùúgbò ti yín èwo ni mùsùlùmí dálé ń bẹ́ẹ̀ ìyá Débórà ìyá Gébúrẹ́lì àwọn ọmọ rẹ̀ wà sí Jésù kan tó jẹun àárọ̀ ọyọ ìdíje tó jẹun ọba náà débẹ̀ ni. e for apple ní táwọn máa fi ń gbanu nù bọ́pọ̀lọ́pọ̀ tó ti tó ti ṣiṣẹ́ látàárọ̀ tó ti gbóná ilé kéwú alẹ́ làwọn máa ń lọ ọpọlọ ti gbóná tí ò sáǹfà nínú ọpọlọ mọ́ ìgbà tí wọ́n ti kéwú ní sinú ah ọlọ́wà púpọ̀ o kò bright òun ni bíbú bí ibi kọ̀ láwùjọ lónìí fẹ́rí bí yàtọ̀ ìsìlámíyà àríkọ́mọ́ fọ́ọmọ tẹ́wà òjò ti rí wọ́n láì hàbí púpọ̀ mọ́ra wọn ẹ̀rọ yìí wèrè ó pọ̀lọ́jú púpọ̀ jẹ́ àwọn ti mú bó àwọn ọ̀dọ́ tí wọ́n látàyẹ tí wọ́n fi ronú ìfẹ́ gbé àwọn tí wọ́n jẹ gómìnà lẹ́yìn ìgbóná mú sani sẹ́dúlọ́la yahoo ní ṣe o sani pẹ̀lẹ́dọ́la yahoo ní ṣe o. Future of bride torí pé àwọn ọ̀dọ́ tó wà láwùjọ lónìí àwọn tí ọ̀sẹ̀ kan wọn. ìyẹn ló fà tánàbí sallallahu alaihi wasallam ànábì dápọ̀ àwọn ọ̀dọ́ torí táwọn ni bàbá ọ̀la. àwọn ni wọ́n tọ́jú àwọn tí ó ń bọ̀ lọ́la láti wá rí tàbí sí ẹ̀kọ́ fún wọn àdó kájẹ́ni tí ó da tó da oníṣẹ́ rí alábẹ́ ìbòjì ọlọ́run ọba lọ́jọ́ tí yóò wá bòjì tí ò ní rí àbòjì ọlọ́run ọba ànẹ́bí fẹ́ sojú kòkò rẹ̀ ọ̀dọ́ mẹ́rin kàrà èyí tá à ń sọ yé èlé lọ́gbọ̀n sànù àjọmọ́. bẹ́ẹ̀ bá tún wá rí ọ̀rọ̀ tó bá ó fún wá rẹ̀ àwùjọ yìí lè ọmọbìnrin tí wọ́n ń wọ tó ń tí wọ́n ń dirun kírun ẹ̀ ti o gbígbà ti rí ọmọ ìgbà ni o tó dìde náà òun àti àti òun sí family ẹni tẹ́ ọmọ tẹ́ ọmọ tí kú ní kò sí tọwọ́ ọmọ òun náà wá wá mítí ni ṣépò láti rálíà àti jẹ́ pé adílébọ̀ lábẹ́ ìyá rẹ̀ mẹ́ta lọ oyún tó tẹ́ tó márùn-ún òun náà wá jòkó ẹjọ́ jòkó lójú sokoto ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run ọba ẹni tó wá fẹ́ ti sọ náà ọba lọ́dọ̀ náà àwùjọ yóò encourage ẹ̀ ló fi jẹ́ pé èèyàn ọ̀dọ́ kálukú dérí ara rẹ̀ kẹ́ gbìyànjú kọ́ jẹ́ ọ̀dọ́ gbogbo ọ̀dọ́ rẹ kọ́ fi ti sọ tó bá rí bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọ́n náà bí kalẹ̀ àwọn ọmọ tí ó sì lọ ni torí mọ̀tọ́ ọmọ lọ́fi fáwọn náà wọ́n ti ní fa ákìrù ṣẹ́yìn la yóò ti ẹni tí ò ní nǹkan olè fún yàn bàbá tí ò lẹ́kọ̀ọ́ báwo ni ọmọ ti fẹ́ lẹ́kọ̀ọ́ ìyá tí ò lẹ́kọ̀ọ́ báwo ni ọmọ ti fẹ́ lẹ́kọ̀ọ́ ìyẹn ló fà á tẹ́lẹ̀bí sallallahu alaihi tó fi dákọ̀ ọ̀dọ́ àwọn ọ̀dọ́ wa ni jọ̀mọ́ ẹ̀sìn náà pọ̀ láyé lónìí àbí káyọ̀ nà náà àwọn ọ̀dọ́ tá à ń sọ fún ọkọ̀ jọ wọn alladina tamassaku bisunnati rasulillahi sallallahu alayhi wa sallam ala minhaji fami salafi salihin àwọn ọ̀dọ́ tá ní ọjọ́ ọ̀dọ́ tí ó mú ànẹ́bì ní gidi pé ah, ọ̀dọ́ tèmi o mo fẹ́ sọ̀dọ́ tèmi bí ànẹ́ Muhammad wọ́n fi gbà nẹ́bì ní tí làwọn wí lónìí a ní ọ̀làjú olófinrúgbọ̀nlẹ̀ olófinrúgbọ̀nlẹ̀ ó fẹ́ yà fáà ní tí ó fẹ́ yà fáà ní àbó kéwúlé rí ni. èyí á fi ológbọ̀nlẹ̀ wọ́n ní kí wọ́n ti fúnrúgbọ̀nlẹ̀ wọ́n ní tó pa nẹ́bì ní àfilẹ̀ irú àwọn ọba kẹta ajá máa kẹkọọ jọ nù kéé ti àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ẹlẹ́sìn náà pọ̀ lónìí tó fẹẹ tẹsìn ẹ̀sìn tí wọ́n ń ṣe ìranù wọ́n ń ṣe bẹ́ẹ̀ bá dọjà lónìí ọwọ́ akínwọta àwọn kan subhanallah wọ́n mọ̀ gbára láyà ní la ilaha kí náà láwọn sí jama wọ́n láwọn sí lọ ya kùránì bẹ́ẹ̀ àmì látún kéèyàn máa kan ẹ kúkú láyà kéèyàn máa kan àwọn míì lù ní bandiri àjọlábù ẹ bá náà ọmọ wọ́n àwọn èèyàn nínú ọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ àwọn àmìlàtún náà ṣùgbà wàhálà lásán náà ń ṣe àwọn ọ̀dọ́ tá a fẹ́ kọ́ jọ àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe súnà ní Muhammad tí wọ́n ò sì láti jù lórí súnà wọn fúnra àwọn akẹ́lá tó ń pèsè àwọn súnà lójú àwọn gẹ́gẹ́ lárú súnà àwọn ṣàṣejù lára súnà wọn àwọn ń pèsè gbogbo bá ti bídíà àwọn ní káàpì nìyí má dọ́dọ̀ ọ̀rú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ àwọn kéré búbọ ni àwọn tán bá ń tẹ̀lé jàbàtà là ń sọ fún ọ kó lè bá yí ọ kókè yẹ lómi. tọ́ba ti fura pé ẹni yìí ń sọ pé nbd àkáàbìrì ni nbd àkáàbìrì ni bẹ́ẹ̀ bàbá tẹ̀síbà ó ti káàbìrì tọ́ba ti gbọ́ irú àwọn ọ̀dọ́ tá a dín kọ́ sáko lọ́dọ̀ wọn nù. àwọn bá wọn ọ̀dọ́ tí ń sọ fún bídíà ó bá wọ ọlọ́run ọba ó lè forí jẹ bídíà tó bá sì wọnú lè padà jáde kó mẹ tó bá ń gbọ́ lẹ́nu ọ̀dọ́ tó o sọ pé bídíà a fẹ́ nítorí pé tọ́dọ̀ bá dáa àwùjọ dáa o tí ọ̀dọ́ bá bàjẹ́ wàláì hazin àwùjọ bàjẹ́ ẹwà àwùjọ tó wà yóò ti tọrọ lọ kò sí tọrọ dọ̀ lọ́wọ́ àwùjọ tó wà yìí bàjẹ́ púpọ̀ ẹwà ọ̀dọ́ ti rí àwọn ọ̀dọ́ mọ́gbó àwọn ọ̀dọ́ ń jalè gbogbo òwúlò ohun yanjú àwọn ọ̀dọ́ tí wọ́n dúró dédé kẹjìká jọ wọn abiola ọba balẹ̀ kẹọlá mọ́sàmẹ́ni kọ̀ọ̀kan adúọlọ́run má jà fi wá sínú àwọn ọ̀dọ́ tí wọ́n tọ́ àlùmọ̀ yìí fi ọlọ́run má fi wá sínú àwọn ọ̀dọ́ tí wọ́n tà àlùmọ̀ yìí fi ọlọ́run wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabi wa الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أدى فقلهم أبا عليكم في الله وريا جنجتنا الله كما بأن محمد صلى الله عليه وسلم إتيان سلايا الله هنا ni àwọn tanabi sallallahu alayhi wa sallam olóyún ọlọ́wọ́n bá ó sànù wọn yóò fi wọn sí lọ́jọ́ tí yóò wá tí ò ní rí lọ́jọ́ náà ọlọ́mọṣà ti fẹ́ni láti ṣe àwọn iṣẹ́ náà èyí tá ń sàlàyé ni pé ẹni bá ti wà ní ipò àwọn sọ àwọn kan ti wá kú lọ́dọ̀ lónìí wọ́n ti di bàbá wọ́n ti di ṣéèkù wọ́n ti dàgbàlagbà táwọn wá ní káwọ́ lérí pé a ó tún bá tèmi ògbè wá o kọ́dà ìbá ti máa ń lọ náà orí bẹ́ẹ̀ ẹ̀ẹ̀rí ẹni tí tọ́lọ́ sí ni ó wà láyé títí ń gbọ́ tá à ń sọ yìí tó fi gbọ́dọ̀ rẹ̀ ó fi ti pàǹlẹ̀ ìgbọ́dọ̀ rẹ̀ ó ti sọ àwọn èèyàn nù ìsọ ìwọ ìgbọ̀dọ̀ rẹ̀ ó ti ṣe ìbàjẹ́ tó kọ̀ ó sì wà láyé ó lè ṣàtúnṣe dáadáa tí ìsìlámù nínú wọn. alìsìlámù yajuru ma qabla gbogbo tí ẹ bá ṣe ní gáyìmà kọ́dà bí ẹ bá ṣe tó mọ̀ tó ṣe láìdá tó bá ronú kúrò àtọ́tọ́ wọn ṣe máa ìsìlámù sí tó láti parẹ́ fún. àtàhìbìnà zambi kàmẹ́lá zambala ànábì ní gbogbo ẹni tó bá ṣe ọlọ́run ọba tó bá file tó bá kó ń bẹ́ẹ̀ kò tẹ́sẹ̀ fún mọ́ kò ní jí ẹ̀jẹ̀ ẹ̀ máa dọ̀ ọlọ́run ọba ṣe tán fún ọ àmọ́ wo gbọ́dọ̀ tiẹ̀ wò kankan dán o wò pọpọpọ bá láǹfààní àti ronú sí nísìnyí tó bá fẹ́ sùn lálẹ́ ronú sí tó bá kó ń bẹ́ẹ̀ tó bá ti ṣe lọ́wọ́ tó bá kó ń tó bá ti ṣe lọ́wọ́ àdánwò gbówó fi ṣàdánwò bá tọ̀dọ̀ ó ọ àdánwò tí mú mu látọ̀dọ̀ rẹ̀ di sínú wọ́n fi sàdánwò fún ọ ti kú ọmọ ẹ̀ kúbà àdánwò ká máa lọ ilé aṣẹ́wó ká máa kóbìnrin kí níbi ń bẹ̀rẹ̀ rẹ̀ di sínú láti gbọ̀dọ̀ ọ ti wà bẹ́ẹ̀ rẹ̀ sí ọlọ́pàá àti túbà àtẹ́ẹ̀nà zambi kamala zabala bí a máa ti kúwà bí ẹ̀fẹ̀ kò sẹ́tẹ̀ fún máa lẹ́bi lórí bẹ́ẹ̀ alìsílámù yẹ dúró mọ́ kọ́bùlà ọlọ́pàá àti tó bá kó mẹ́ ọlọ́run jọ ni ní kíyẹ̀ ma tó bá ti lọ sí má. gbogbo àwọn tó ti ń bá rìn tẹ́tẹ̀ yìí fi rọrùn jìnnà sí wọn. kọ́ wa kún ayé ọ̀tún lè gbé tó ń tarúgbó ààrẹ náà kí wọ́n lè máa bá ọba ó lè wo àníyàn tán ní tó dáa láti túbá ó lè ṣe àǹfààní tó yẹ kọ́ orí gbọ̀ngàn ni kọ́ gbọ́ sì túbá ọ̀wọ́ pé níwòyí àtẹ̀rí ìwòyí ni máa ṣe tún náà níwòyí ìgbòyí máa fi gbogbo ẹlẹ̀ ìròyìn ni kí n máa wá sọ́kọ̀tọ̀ mọ́ lókè ìwòyí ni kí n máa lo ìjáàbù lágbo mélòó ọ̀ ṣe tẹ́lá ti túbá náà nù àwọn tó bá túbá bẹ́ẹ̀ ọlọ́run lè ṣàmójúkò fún ọ irú àwọn àǹfààní tẹ́ táwọn ọ̀dọ́ rí ọlọ́run lè fún wọn náà tàwa tá a jágbàlagbà nù sára ti kú lọ́dọ̀ àwọn náà ti ní àǹfààní yìí ẹni tó bá wá jásí sí àwọn nǹkan wọ̀nyí ó ti sílẹ̀ nígbà tó dọ̀dọ̀ tó di àgbàlagbà tán. àmọ́ fi ẹ̀ ní tí a ti mú ni bóyá kò rówó ṣe mọ́ kó tún àníyàn rẹ̀ sí padà kó tú bá àwọn àti tí wọ́n jẹ́ láti ṣe ọ̀nà yìí kó ti kó bá kó ti kẹ́rù bá bó ni ó sì ṣèrè lọ́wọ́ fún wọn padà tẹ́lẹ̀ kó fún wọn ìtọ́sọ́nà tẹ́lẹ̀ mi máa ń tà ni ó ti suru ẹni náà àsìkò òun náà sì ní àwọn àǹfààní tá à ń sọ àǹfààní tí ó kàn ọ̀dọ́ ó lè kàn òun náà abiyọlọ́wọ́ bá mọ́sá sàmójúkò fẹ́ ní wa èyí táwa tá a jẹ́ àgbàlagbà tá a ti kú lọ́dọ̀ níta sí nu káwa tẹ́ ní àwọn ọmọ wa tí wọ́n jí ọ̀dọ́ ká tẹ́ ní wọn pẹ̀lú sunna ní Muhammad ẹ jẹ́ kí wọ́n súnmọ́ súnà gbogbo òjòkó alùsúnà tí ń bá ń bẹ ládùúgbò yín ìwọ́n náà bẹ̀rẹ̀ sí wọn lọ àwọn ọmọ ẹ̀rẹ́ òní èyí tó ti tọ̀ dọ̀dọ́ èyí tí ó dọ̀dọ́ máa mú wọn lọ ọlọ́run òkèlá ilé ìtura lòtọ́ tó bá wà ń kó ọ̀dọ́ wa sọ fún yóò bọ̀ tó ọ̀dọ́ mi ń bẹ tó gbọ́ ìtaṣọ ìjọ nígbọ́ èyí tí wọ́n lè ṣe nìyẹn jọ̀mọ́ èyí tó jẹ́ lẹ́kẹ̀ẹ́ sátánà bíi dákọ̀ rọ́jò lóru kọ́lùbùhùn alákùnrin màsùlùmí ẹni tó bá yẹ pé gbogbo ìgbà ọkàn rẹ̀ mọ́sáàsì máa ń wà. òun làwọn tó máa ń kírun jẹ́mọ̀ mọ́sálásí òun náà bá wíyà yìí àyè kírun lé àfi tá a bá ní mọ́sálásí ládùúgbò wa nìkan lókù bá a bá sì ní mọ́sálásí ládùúgbò wa islam ọgbẹ́ ọba ti pé mẹ́ta ẹni jàmá. àwọn láti ń bẹ ládùúgbò yín ọlẹ́rìn lọ́bẹ̀ wọ́n kírun lé oníwàtà anábì fẹ́ sun ó fẹ́ sun lé máa kẹ́lé nítorí ẹ̀fà ó dùn jọ náà ó ní ti dáná máa yẹlé ilé lónìí àwọn tí wàá kírun wọn tí wàá kírun ní mọ́sálásí yìí sùn sun wọn mọ́lé anábì padà wá sí ma kí ló rò tí òfin sí wọn tí òfin sun wọn mọ́lé torí àwọn ọmọ kéékèèké lè wà á lò léwu ni káwọn ó sì jáde wá kírun mọ́sálásí sọ̀rọ̀ yẹn fún wa àwọn obìnrin lè wà á lò léwu ni káwọn ó kírun mọ́sálásí sọ̀rọ̀ yẹn fáwọn. tó ẹ kọ́kọ́ yẹn tó wà lé alẹ́ yóò náà nítorí wàá bí ànámi inú tó fẹ́ lè sọ ọyàn mọ́lẹ́jọ́ náà irú àtànà wọn dá lónìí bọ̀dá aláfẹ́ńbì àwọn fẹ́ kú bẹ́ẹ̀ máa kúrẹ́jọ́ tẹ̀ ń rò ẹ ti wá dá ìbẹ̀rẹ̀ ti ẹ bẹ̀rẹ̀ èyí ń kírun ẹ ṣe ìrọ́dọ̀ anabi sallallahu anabi anabi ti ọmọ ẹ̀wọ̀n akíwájú àti ìsáì ẹ̀jẹ̀ bí jẹ́wọ́n lẹ́ńkì sálẹ̀ ìmáàmù yín ta lóyàn mọ́sálásí kọ́ bẹ́ẹ̀ òní ẹ̀rí táwọn yóò mọ̀ sí ẹ̀gbẹ́ síbẹ̀ wọn ò rí gẹ́gẹ́ bí mọ́sálásí mọ́sálásí sì lọkùnrin tó máa ń kírun kì í ti pé wọ́n ní kẹ́kí wọn yàn lásán tí mọ́sálásí bá ń bẹ ládùúgbò yín ẹ máa lọ mọ́sálásí gbogbo ẹni tó kàn rẹ̀ bá wá ń bẹ mọ́sálásí láti kírun kírun kọ̀ọ̀kan bá ti ń bọ̀ wá ẹ̀mí lọ́wọ́ mọ́sálásí irú ẹni bẹ́ẹ̀ tẹ́pá àgbàlagbà náà tó láǹfààní àyè ọ̀pọ̀lọpọ̀ wa ló ń lanú àǹfààní yìí ẹ̀jẹ̀ kẹ́ni kíláàsì ìgbọ̀dọ̀ ti bọ́mọ lónìí ok ìgbàgbàlagbà nísìn kọ́ fún ọ̀lẹ́ kí o mọ́sálásí máa ni tí wọn náà bá ti wà lẹ́pẹ́ ọkàn rẹ gbogbo ògbà mọ́sálásí máa ń wà ọba ti kásùbà tán sílẹ̀ bá ti máa ń gbàdá abákáyà tán sílẹ̀ tó ẹ kíjàmá ìwọ́n náà ti ní àǹfààní yìí ló fi jẹ́ pé ó lójú mùsùlùmí tí ò ní ní opportunity tí ò ní láǹfààní àti kó sínú àwọn tó yẹ sálẹ̀bí kàkalẹ̀ yìí àtẹnudọ́ fẹ́ yẹ lérí búlókù bàbá sáà ni ọ́ ìwọ náà máa ṣe láàrin àwọn tó tọ́ ṣe bàbá lé lérí àgbàlagbà sáà ni ọ́ máa kírun mọ́sálásí tó pọ́jọ́ kùnrin. abiola ọba ọba àlekè ọlá mọ́sàmúwádó allahumma adina lakal haqqa wa